now ẹ rí i pé nínú àdìsí lè ó dá akọ sọ́ọ̀mù nọ́vìrìn àwẹ̀ ẹ̀jẹ̀ jíjẹ́ now ìmáàmù Abu Dahud ìmáàmù Ahmad wọ́n rí àwọn àdìsí ta kà síwájú síwájú yẹn wọ́n rí gẹ́gẹ́ bí àdìsí kan tó open tó open tó kó oríṣiríṣi nǹkan sínú àwẹ̀ jẹ́jẹ́ okòónú Ramadan okòónú awa ìkàfàrà. okòónú ok wọ́n wá rí i pé àdíìsì eléyìí ó yan àdíìsì eléyìí ó yan pé àwẹ̀ jẹ́jẹ́ ni wọ́n wá gbé gbogbo àwọn àdíìsì tí ò yan òun wọ́n wá gbé sí abẹ́ yìí tó yan ọ̀rọ̀ tó bá yan ọ̀rọ̀ lẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ tí ò lẹ́yàn nínú sí lábẹ́ ọ̀gbọ́rọ̀ mi yé ọ̀rọ̀ tó bá yan ọ̀rọ̀ òní ò lékè ọ̀rọ̀ tí ò lẹ́yìn yóò wà lábẹ́ torí pé ọ̀rọ̀ tí ò lẹ́yìn ẹ̀ mọbi tí ẹ yà sí ń bẹ̀ gbogbo wọn sì ń sọ̀rọ̀ lórí nǹkan kan náà orí mọ́ṣálà kan náà ni wọ́n gan ni wọ́n ń sọ̀rọ̀ lé lórí díàfọ̀ wọn wá rí i pé ààwẹ̀ ẹ̀jẹ̀ jíjẹ́ òní o àmọ́ ìwọ́lẹ̀ tó bá mi o nígbà táwọn ẹ̀ bá ń wú ọgbà ò lè tó bá mi kò ìyẹn ò nídìí ká máa ṣe nìkọ́sù ká máa hágíù èmi sọ pé mi ò lè báyàn gba àwẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù ìwọ náà ò lè báyàn gbà tó ń sì bá ti kú láyé ẹ kò sí problem máa gbà lọ àbí ṣé wọ́n máa ń báyàn jà lórí yìnyín ni máa gbà lọ náà. Hadith two one six an Sahal ibnu sa'ad anna rasulallah sallallahu alayhi wa sallam qala la yazalu an-nasu bi khairin ma ajjalu al-fitr láti ọ̀dọ̀ sahal hadith two one six láti ọ̀dọ̀ sahal ọmọ sa'ad dájúdájú ògìsí Allah sallallahu alayhi wa sallam sọ pé la yazalu nnasu bi khairin àwọn ènìyàn kò ní yé wà dáadáa wọn ò ní yé wà dáadáa ma ajalu alifitr níwọ̀n ìgbà tí wọ́n bá ń yára sínú ẹ máa wà dáadáa tẹ́ ẹ máa gbalá dáa tẹ́ládà yín ó mọ jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ níwọ̀n àgbà tí ẹ bá ń yára sínú. sọ́ọ́rí tí wọ́n bá ní kó o yára sínú hmm, nítorí kó o lè wà dáadáa ọ ìfarabalẹ̀ o. ó gbà farabalẹ̀ o ìwọ tó o bá mọ̀ nípa wíwọ̀ oòrùn tẹ̀lé ẹni tó mọ̀ nípa wíwọ̀ oòrùn o mọ́kànwégú sánmà báyìí kò ní à oòrùn ti wọ̀ àdéhìsì sì ní ayára sínú kọjá sí pé bó o ṣe ń fi ọ̀gẹ̀dẹ̀ nu lòrùn náà ràn mọ́ ọ lọ́wọ́ bó o ṣe ń bò lòrùn náà ní ń tóbi sí mọ́ ọ lọ́wọ́ ọba dójú ẹ̀ nù o. Adisu one seven. Ani Umar ibn al-Khattab radiyallahu anhu. Qal qala Rasulullahi sallallahu alayhi wa sallam. إذا أقبل الليل من ها wa adịbara na ha naharu min ha hụ huna wa garabati shamsu fakọdi aftara sọọimun. Hadith 217 An Umar ibn al-Khattab látọ̀dọ̀ Umar ọmọ Khattab kí aláwọ̀ kọ́ gánú sí ọ sọ pé ògìṣẹ́ Allah sallallahu alayhi wa sallam sọ pé ìdá àkìbàlà láìlú mìnàhúnà nígbà tí alẹ́ bá wọlé láti ibí yìí ànábì dúró ànábì dúró sallallahu alayhi wa sallam àwọn sàábà wà pẹ̀lú rẹ̀ wọ́n wá ń sọ pé ìdá àkìbàlà láìlú mìnàhúnà nígbà tí alẹ́ bá wọlé láti bí yìí ìyẹn agbègbè ìlà oòrùn ibi tọ́run ti ń là ní báyìí so ó nígbà tí alẹ́ tó bá wọlé láti bí yìí wà á dìbàrà ànàhàrú mìnhàhúnà nígbà tí ọ̀sán bá lọ láti ibí yìí ìyẹn agbègbè ìwọ̀ oòrùn wàgọ́rọ̀ bá ti ṣàmùsù tí oòrùn sì wọ̀ fàkọ̀dé aftọ́ra asọ́ìm aláàwẹ̀ gbọ́dọ̀ ti sínú. now talẹ̀ bá wọlé láti bí tí ọ̀sán tó bá lọ láti bí. ẹ jẹ́ ká ka ìtọ́sí ọ̀rọ̀ kíyèsí gbólóhùn yìí tí oòrùn sì wọ̀ ó ń jẹ́ òǹdè òǹdè kọ́ ìdùn ó ń jẹ́ òǹdè tí a ò fi de àmọ̀dájú mọ́lẹ̀ pé oòrùn ti wọ̀ nígbà tí òòrù wọlé láti agbègbè ìlà oòrùn àti nígbà tí ọ̀sán lọ láti agbègbè ìwọ̀ oòrùn nítorí pé kì í ṣe gbogbo ìgbà tí òòrù wọlé láti agbègbè ìlà oòrùn àti nígbà tí ọ̀sán lọ láti agbègbè ìwọ̀ oòrùn ní oòrùn ti wọ̀ tán ó ṣeé ṣe kí ó ku etí àwo oòrùn níta ó ṣeé ṣe kó ku etí àwo oòrùn níta kódà nígbà mìíràn ọ̀sán lè má ì tí ì lọ láti agbègbè ìwọ̀ oòrùn tí gbogbo etí àwo oòrùn yóò sì ti wọ̀ irú àsìkò tá a wà yìí nù. ó rí i pé lásìkò yìí oòrùn ti wọ̀ ní nǹkan bíi twenty five after six pm ní nàìjíríà ṣùgbọ́n ò ní rí orí palẹ̀ ò ní rí orí palẹ̀ kó o tó lórí palẹ̀ ó di bí aago méje so kínní ní í ṣe pẹ̀lú àwọn expert kì í kàn ṣe pé. ọkàn wòkè ọkàn ni a ò rí ọ̀sán bí mọ́ òróró ń bí mọ́ ọ gbọ́dọ̀ mọ dájú pé oòrùn ti wọ̀ ó rí tún sọ òǹde nìyẹn torí pàdébì náà mọ̀ wípé ọ̀sán a máa gùn gbà míì tó rú máa kú ní ìsìn ọ̀sán ogun lórílẹ̀‐èdè míì ọ̀sán ó kúrú bíi UK nísìn ọ̀sán tiwọn ó kúrú sí nọ́mà tí wọ́n ń bá bọ̀ tẹ́lẹ̀ nísìn ọ̀sán tiwa ogun òòrùn ó ti wá wọ̀ ìmọ́lẹ̀ ọ̀sán ò ní tí ì kú ń ta lásìkò tá a wà yìí by twenty five after six pm nílẹ̀ yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí oòrùn ti wọ̀ ṣùgbọ́n ẹni tí ò dá wíwọ̀ oòrùn mọ̀ yóò ní a sì wà nínú ọ̀sán bàtà wa tá a mọ̀ ń wò àwa ti mọ̀ pé oòrùn ti wọ̀ wọ́n á máa kírun wọ́n sẹ̀ mọ̀ pé mọ́gírìbì ní aago méje ní gángan tò tí ìṣá ìfẹ́ wọlé. so àmọ̀ràn lórí eléyìí ni pé tẹ̀lé ìkéde olùmọ̀ nípa wíwọ̀ oòrùn nílùú yín. Hadith 218 Ani Abdullah ibn Umar radiyallahu anhuma قال نهى رسول الله صلى الله عليه anil wisol kọlu innaka tuwasilu kọl inni lastu mithlakum inni utaamu wa usqa warawahu abu huraira wa aisha wa anas ibnu malik ẹ̀yin tí ẹ lè dá tíraka tẹ́ ẹ̀ san ọ̀nà tẹ́ gbàgbé tí a sì wájú tí ọba dùn yín yóò dùn yín bí ìgbà tẹ́ ẹ fi ìgbọ̀n ọsàn ògiri ni. Hmm. bí ìgbà tí iná ṣọ́ọ̀kì yín ni ó ṣe ṣọ́ọ̀kì yín à ń ka tíra àdíìsì òun wòran ó sì mọ bí álìfù dorí kọ àti ẹ̀gbọ́n tí ọmọ bí álìfù dorí kọ. ẹni tí ọmọ bí gan-an ó ń wo yorùbá tá a tú bẹ́ẹ̀ ó ń wo yorùbá tá a tú bẹ́ẹ̀ ìwọ́n tó ọmọ bí alif ọkàn sábà jókòó hmm. ẹlẹ́mìí mọ̀ pé ẹlẹ́mìí mọ̀ pé ni ipò ìjà àfa yọkàn sún unexpectedly yọkàn sún kan ni ọ̀rírú ẹ̀rí àwọn kan kàn péjọ wọn kàn ní àti wò títí tí ẹ wò ẹ̀yin náà lẹ́ẹ̀mọ kírun fún wa o ẹ̀yin náà lẹ́ẹ̀mọ kírun fún wa ẹ̀mí bò ó mèé sáàfà ọ̀nì à láàrin gbogbo wa yìí a tún rí pé ẹ̀yin yìí ẹ̀ tó sàn jù wá lọ. so ńgbà ọ̀tọ̀ bá wá di báwọn àwọn nǹkan tí ọ sọrí tíra wíwò ó dàbí ìgbà tíyàn fẹ́ sọ́dí àdúgbò kan ni tí ó ti mọ̀ pé ibi tí ọ̀nà wà rè ibi báyìí kọjá sọ́nà tó ti mọ gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kíyàn máa wo ìwé bẹ́ẹ̀ ló ṣe jẹ́ bí bẹ́ẹ̀ kọ́ ọgọ́tọ̀ bá fẹ́ rin àdúgbò ọkàn mọ́ ọkàn mọ́ rin ìrìn kan tí ò ní bọ́ sójú ẹ̀ ni ọkàn mọ́ just road close ni. Adisu one eight Ani Abdullahi ibùnà Omar. látọ̀dọ̀ abdullahi ọmọ umar kí a lọ ìyọnu sí àwọn méjèèjì ó sọ pé nàhá rasulullah sallallahu alayhi wa anabi kọ̀ ààwẹ̀ àgbáyípo kọ́ọ̀lù àwọn sàábà sọ pé ịnaka tùwásìlù dájúdájú ìwọ náà ń gba ààwẹ̀ àgbáyípo ó sì fún àwa inni lasu mithlakum dagudaju emi o dabi yin ní aspect yẹn inni utu amu dagudaju wọ́n ń fún èmi ló ń jẹjẹ wà úsùkọ́ wọ́n sì ń fún mi ní omi mu. wàrọ̀wáwù abu huraira wà aisha wà anas ibn malik àwọn tí wọ́n dákọ̀ yẹn náà àwọn náà tún gbà á Okay? àdíìsì yìí ó jẹ́ ká mọ̀ wípé lódodo ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam ènìyàn bíi wá ní ṣùgbọ́n tá a bá ti pèèyàn lọ́gàá lọ́dìmú tá a bá ti pèèyàn ní ọ̀gá yóò ní ibì kan tí ó ti ju àwọn èrò ẹ̀yìn ẹ̀ lọ tí ó jẹ́ gẹ́gẹ́ bí intalepè ní right tàbí privilege tí ó jẹ́ gẹ́gẹ́ bí nǹkan ẹ̀tọ́ rẹ̀ tàbí yóò jẹ́ nǹkan àpọ́nlé fún so ànábì ní káwa máa jẹ sàárì ká má máa gba àgbà yípo àwọn sọ̀hábà wa ní ebi wọ náà ọmọ ń gbàgbà yípo ó ní èmi ò dàbí yín láàrin yẹn o. wọ́n máa ń fún èmi lóúnjẹ jẹ lójú oorun wọ́n sì máa ń fún mi lómi mu lójú oorun bẹ́yìn bá jẹ́ ẹ̀rù ó máa bà yín ìsìnlẹ̀ máa gbọ̀n lọ́rùn yìí. torí ohun tó méèyàn bá méèyàn bá wà very careful tí bá máa jẹun lójú oorun tó ní wọ́n gúnyán fóun lójú oorun wọ́n rọ̀mọ̀là fóun lójú oorun ó lè jẹ́ pé ìgbẹ́ ní jẹ o ó lè máa jẹ ìgbẹ́ tí ó rí ní ìrí kíni ìyàn gẹ́gẹ́ bó ṣe já sí pé ó rí èèyàn kan tó o mọ̀ tí èsì ìsóńtọ̀ lórí. àbí kì í ṣẹlẹ̀ ni ó rí èèyàn tó o mọ̀ lójú oorun tí èsì ìsí òun tó ga sí pé ẹlòmíì ni bẹ́ẹ̀ náà ni àwòrán àmàlà àwòrán iyán àwòrán ìrẹsì àtọ́bí òsìkí tó ń jẹ lójú oorun ó lè jẹ́ ìgbẹ́ àwọn kan àtìtọ́ wọn ló múlé lórí wọn tí wọ́n ti yàgò sórí àkìtàn. lórí ní àwòrán oúnjẹ so fi gá sí pé táwa bá ń jẹ lójú oorun oúnjẹ tiwa ó léwu àmọ́rú oúnjẹ kó ń jẹ báwọn òun ní wá gbé wá bá nàbí Muhammad lójú oorun sallallahu alayhi wa sallam kò sí ọ̀nà tí ṣetán lè gbàdọ́dọ̀ ẹ̀ wa nine abi sa'id أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا تواصلوا لا تواصلوا فأيكم إذا أراد أن يواصل فليواصل حتى سهر hadith two láti ọ̀dọ̀ bàbá Sàìdì kí Allah yọ́nú sí i. annahu sami anabiya sallallahu alayhi wa sallam yakul dájúdájú ó anabi ànábì tí ànábì ń sọ pé láàtú wá sí lù ú ẹ má gba àwẹ̀ àgbàyípo ẹ má gba àwẹ̀ àgbàyípo ẹ má gba àwẹ̀ àgbàyípo fa ayyukum àmọ́ èyíkéyìí nínú yín. ìdá àrọ́ ọ̀dà ayùn wá sílà nígbà tó bá fẹ́ dáàwé àgbà yípo fáliyù wá síl àtà sahar kí ó gbáàwé àgbà yípo títí di sàárì ìyẹn ni pé kóúnjẹ rẹ máa jẹ́ sàárì tó sàárì sàárì tó sàárì hey èyí náà le. tó jẹ́ pé ọmọ jẹ ní sáàrì kan ó tún di sáàrì ọjọ́ kejì kó tún tó jẹun. aláwọ̀mọ̀jà hanra wa léèmọ̀ ẹ aláwọ̀mọ̀jà hanra wa léèmọ̀ sẹ́rí àwọn kan tẹ́ bá ti jẹ sáàrì kan. tó bá fẹ́ fi ọ̀sẹ̀ kan gba àwẹ̀ wọn ò ní jẹ nǹkan kan mọ́ títí tí ó fi di ọjọ́ keje àwẹ̀ bíríbírí so ànábì ráwọn èèyàn kan tí wọ́n ń gbà ọwọ́ kìlọ̀ fáwọn àwùmọ̀ rẹ̀ pé ẹ̀yẹn má dán yẹn wò ifá tọ̀ tẹ́ ẹ bá fẹ́ gbìyànjú ẹ̀ ẹ jẹ́ kó jẹ́ sàárì tó sàárì ẹ jẹ́ kó jẹ́ sáárì tó sáárì láàrin yìí mo fẹ́ sọ ọ̀rọ̀ kékeré kan níbi aburú tí ń bẹ níbi kéèyàn máa lo àdíìsì tí ò lálàáfíà kó fi máa ṣẹ̀sìn kó fi máa gbẹ̀yàn ló ń iṣẹ́ olóore ní èyí tó jẹ́ ọ̀kan pàtàkì nínú ìṣìnà tí ń bẹ nínú ìlànà jama'atu tabligh ẹ rí i pé second episode tí mo ṣe lórí jama'atu tabligh ó dá lé orí pé wọ́n wọ́n káràmásìkiri lọ jáde nítorí ẹ̀san four ninety million reward four ninety million reward ṣẹ́rí pẹ̀sán yẹn pọ̀ ok ohun tí wọ́n fọkàn sí nìyẹn ohun tí wọ́n gbẹ̀mí lé nìyẹn tí wọ́n fi ń lọ sí ìjáde lọ́pọ̀lọpọ̀ gbà bó tilẹ̀ gà sí pé kò wulẹ̀ sí àdìsí kankan tó dọ̀ yìí fù gan-an lórí four ninety million yẹn o ẹ Muhammadu Kanda Alawi àbíkílókọ rẹ Muhammadu Iliyasi ọlọmọ bó ṣe ṣírò four ninety million reward fún wọn but ibi tí mò ń lọ gangan ni pé a gbọ́dọ̀ ṣọ́ra fún lílo àdísì tó lẹ tọ́rọ̀ bá ti kan iṣẹ́ olóore Sheikh Albani rahimahullah ó kìlọ̀ fún àwọn èèyàn nínú tàmámìlìmínà rẹ̀ ó kìlọ̀ fún àwọn èèyàn wípé tẹ́ ẹ bá ń sọ pé àdíìsì tó bá lẹ a lè fi gbẹra wa lóhùn ó ní ó ní májẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ fún májẹ̀mú yẹn náà ni wípé àdíìsì tó lálàáfíà ó gbọ́dọ̀ wà lórí nǹkan yẹn àdíìsì tó lálàáfíà kò gbọ́dọ̀ ga sí pé gbogbo ń tó gbára lé ń tó lẹ́ni àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ ọ gbọ́dọ̀ wà lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé tí bá ti ń dákọ̀ ládàá bú kan mọ́ fọkàn sí ládàáhùn àwọn ládàá kàyéfì àwọn ládàá ọgbẹnu tán mọ́ fọkàn sí ìyẹn làwọn tẹ̀bílíìgì ń tẹ̀bà tì tí wọ́n fi ń lọ jáde tẹ́ fi ń ba ara wọn jẹ́ mọ́ra wọn lọ́wọ́. mo wá rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn àfáà mi ìdàkọ̀ wọn àwọn náà ṣe ìjáde rí kó tó di pé wọn ò jáde wọn mọ́ ní àsìkò ìjáde wọn yẹn wọ́n sá ka ìkàkùkà kan nù ìwé wọn kan tó jẹ mọ́ àwẹ̀ àgbáyípo. ọlọ́jọ́ méje wọ́n sì jẹ́ nìkan tó strong tí máa fẹ̀sìn tó bá strong làáfà mi bá kò sí ààwẹ̀ àgbàyípo àdìsí sọ lọ́làáfíà ni o mọ́ gbàgbà yípo ok àdìsí sọ lọ́làáfíà sọ fún wọn pé ifá tọ̀ tọ́ bàgbàgbà yípo yóò jẹ́ sàárì tó sàárì kọ́kọ́ dá sí pé ìsinu nìkan lọ ò ní í ṣe kọ́gẹ́ sàárì tó sàárì gbogbo àdìsí sórí ti tọ́ọ̀bá ti lo ohun tó lálàáfíà nínú ẹ̀sìn ìwọ́gun ò ní lálàáfíà kò ní sálàáfíà fún ọ. àfa mi bá bẹ̀rẹ̀ àwẹ̀ ẹnu ara wọn náà fi ń sọ fún wa o ẹnu ara wọn dàrẹ́kìtì ni wọ́n ti sọ fún wa tí wọ́n bá bẹ̀rẹ̀ àwẹ̀ o wọ́n ń bẹ̀rẹ̀ àwẹ̀ o wọn ò tún jókòó jẹ́ wọ́n tún ń ṣèjà ọ̀là káàkiri ìlú so nígbà tó di ní ọjọ́ kẹfà ah wọ́n wulẹ̀ strongi <laughs> ọba mọ̀ wọ́n mọ̀ kí wọ́n strongi dáadáa.